Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́nú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí Life World èyí tí ó máa ń wáyé ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sí etí ìgbọ́ wa. Mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin sí àkókò ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ gbàgbọ́ pé lórúkọ Jésù ọ̀rọ̀ tá ò gbọ́ lénìí yóò ṣe ayé wa àti ọkàn wa ní rere ní orúkọ Jésù ẹ jọ̀wọ́ ká tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ òní nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tá a máa gbọ́ ẹ jẹ́ ká tẹríwába fún àdúrà àjíǹde àti ìyè ọba àwọn ọba a lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni ọlọ́run a gbé yín ga torí wípé ẹ kò yípo padà ní orúkọ jésù olùwàgbà ọpẹ́ wa bàbá ayérayé olùwẹgbà yín wa ẹ̀yin ọlọ́run yìí wa ọlọ́run ọ̀rọ̀ olùwẹ̀bá A fẹ́ kẹ fi ìdáhùn ọ̀rọ̀ yín. Olúwa, fi tún ayé kọ̀ọ̀kan àti gbogbo ayé, ìṣẹ̀dá kọ̀ọ̀kan tó ń gbọ́ yín. A fi tún wa ṣe kẹ́ ṣàwárí wa lọ́tun kí orúkọ yín nínú ayé wa kó sì di àyìn lógo. A dúpẹ́ wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa ni a gba àdúrà. Àmín. Ẹ̀ lẹ́ẹ̀kan si mo fẹ́ kí wa, ẹ̀ káàbọ̀. Lónìí yìí a máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí mo pè ní Ọlọ́run pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ọlọ́run pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Exodus, ìwé Exodus orí ìkẹtà lé ní ọgbọ̀n, ìwé Exodus orí ìkẹtà lé ní ọgbọ̀n, ẹsẹ̀ ìkẹrìnlá ni a ó máa kà. Bíbélì wípé, ó ní, ó sì wípé, ojú mi yóò máa, ojú mi yóò máa bá ọ lọ, èmi ó sì fún ọ ní ìsinmi. Ẹ̀kẹ́, hallelujah ọlọ́run yẹn náà jù bẹ́ẹ̀ yẹn lọ ó ní ó sì ọlọ́run sì ọlọ́run ló sọ ọ̀rọ̀ yẹn ló sọ ọ̀rọ̀ yìí fún Mósè ẹ rántí wípé Mósè ń kó àwọn òun ló kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú ní ilẹ̀ Íjíbítì a rí wípé nírìn àjò wọn nígbà tí wọ́n ti jáde tán ẹ rí i pé ọlọ́run Mósè ó ń bá ọlọ́run sọ̀rọ̀ ó fẹ́ rí ògo ọlọ́run ẹ rí i pé ọlọ́run sì sọ fún yín pé kò sí ẹni tó lè rí ògo òun tó lè wà láàyè ṣùgbọ́n òun yóò fi ẹ̀yìn òun hàn án nínú ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ ibẹ̀ ni gbólóhùn yìí ti ẹsẹ̀ kẹrìnlá yìí ibẹ̀ ni ó ti jáde wípé òun ojú òun yóò máa bá Mósè lọ kì í sì ṣe Mósè nìkan torí pé Mósè ó jẹ́ adarí tó yẹ pé ó ń ṣojú àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ jù Ọlọ́run wa ń ṣèlérí wípé ojú òun yóò máa bá wọn lọ òun yóò sì fún wọn ní ìsinmi ẹ̀kẹ́ hallelujah tí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí a máa kíyèsí pé a lè rí i wípé ìrìn àjò ó wà ìrìn àjò wà ìrìn àjò náà ni ìrìn àjò kúrò láti inú oko ẹrú um ó jẹ́ ìrìn àjò èyí tó jẹ́ pé ó máa ná wọn láti rìn láti rìn kọjá nínú aginjù ó jẹ́ ìrìn àjò tó jẹ́ pé ó máa ná wọn láti rìn láàárín àwọn ọ̀tá kì í ṣe bòmíì náà máa gbà ṣùgbọ́n ó jẹ́ àárín àwọn ọ̀tá wọn ò gba àárín àwọn ọ̀rẹ́ ó jẹ́ àárín àwọn ọ̀tá ọ̀tá bí àwọn orílẹ̀-èdè bí Amórì àwọn àwọn orílẹ̀-èdè bí Filistini àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé wọn ò rẹ́rìn-ín tójú wọn ò rẹ́rìn-ín tó jẹ́ ọ̀tá Ọlọ́run tí wọ́n jẹ́ ìlú abọ̀rìṣà wọ́n máa kọjá láàárín omi tó jẹ́ pé àbí àwọn ohun tó jẹ́ pé ó lè ṣe ìjàmbá fún ènìyàn ó lè pa ènìyàn run bíi àwọn odò Jọ́dánì bíi òkun pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì wo gbogbo eléyìí Ọlọ́run ṣèlérí wípé òun yóò bá wọn òun yóò bá rin ìrìn àjò yẹn ọlọ́run sọ̀rọ̀ nípa ìrìn àjò yẹn wípé ó máa jẹ́ èyí tó yẹ kó máa jẹ́ láàrin tó máa rìn kọjá láàrin àwọn ọ̀tá ìrìn àjò yìí sì jẹ́ èyí tó yẹ pé ó ní ìfojúsùn ìfojúsùn náà ni ilé òní ibùgbé ìlérí ilẹ̀ tọ́lọ́run ti ṣèlérí fún Ábúráhámù bóun yóò fi fún Ábúráhámù àti gbogbo ìran rẹ̀ ìyẹn ni ilẹ̀ Kénáánì àti rí ìrìn àjò báyìí èwe àsìwọ́ sì mọ̀ yìí pé bákan náà làwa náà ní ìrìn àjò ìrìn àjò kúrò nú ayé kúrò nú ìkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìrìn àjò ni ìrìn àjò láti gbégbèsè lórí ibi tí àbí tí à ń fẹ́ ta nǹkan ta fẹ́ dà ó jẹ́ ìrìn àjò o ìrìn àjò lórí nǹkan ta fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú ó jẹ́ ìrìn àjò ìrìn àjò ní ìlọ́kọ ìláya ìrìn àjò ní ìbímọ ìrìn àjò ní iṣẹ́ ta fẹ́ dáwọ́lé ìrìn àjò bó ṣe wà lóríṣiríṣi nìyẹn ẹ ó sì jẹ́ ìrìn àjò tó jẹ́ pé àárín àárín láti ó lè jẹ́ ó lè ná wa ní ìrìn àjò yẹn ó lè ná wa ní aginjù láti là kọjá ó lè ná wa láti lè rìn láàárín àwọn ọ̀tá àwọn ohun tó jẹ́ pé àìlówó àwọn àwọn kọ́pọ̀lọpọ̀ ènìyàn kọ̀yìn sí sí sí irú èèyàn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé èèyàn máa là kọjá ṣùgbọ́n ìrìn mo ní ìròyìn ayọ̀ fún wa ìrìn ìròyìn ayọ̀ náà sì ni wípé ta ni ó jẹ́ akẹgbẹ́ wa nínú ìrìn àjò yìí ìwọ tí ò ń gbọ́ mi ta ló jẹ́ akẹgbẹ́ nínú ìrìn àjò tó fẹ́ rìn ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn láti ibìkan sí ibòmíì nínú ìrìn àjò ayé bóyá o fẹ́ lọ́kọ ni bóyá o fẹ́ láya ni bóyá o fẹ́ bóyá o tiẹ̀ ń òun fẹ́ o fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ni bóyá o fẹ́ gbégbèsè o fẹ́ ṣe ìpinnu kan àbí mìíràn àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ìrìn àjò ó lè bani lẹ́rù ó lè máa jáni láyà torí pé àwọn láàrin tá a bá wo nǹkan tá a máa là kọjá ṣùgbọ́n ìròyìn ayọ̀ tí mo ní fún wa ni wípé kì í ṣe àwa nìkan ló máa rin ìrìn àjò yẹn ẹ wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ ó ní ojú mi yóò máa bá ọ lọ èmi ó sì fún ọ ní ìsinmi ó túmọ̀ sí pé ẹni tá a nínú akẹgbẹ́ tá a ní gẹ́gẹ́ bí arìnrìn àjò pẹ̀lú wa òun ni Ọlọ́run òun ni ọlọ́run olódùmarè òun ni ẹlẹ́dàá ayé àtọ̀run ọlọ́run tó ń bá nínú ìrìn àjò yẹn ẹni tó tó akẹgbẹ́ wa tó tó ń yọ̀ǹda rẹ̀ pé òun á bá òun á bá rin ìrìn àjò náà òun náà ni olúwa àwọn olúwa òun náà ni ọlọ́run àwọn ọlọ́run ìrìn àjò yìí sì kì í sì ṣe ìrìn àjò òkùnkùn ìdí ẹ̀ ni wípé ó ní ojú mi yóò máa bá ọ lọ ó túmọ̀ sí pé ìrìn àjò yẹn á máa farahàn ní ìgbésẹ̀ kan sí èkejì bá ṣe ń pẹ̀lú ìgbàgbọ́ bá a ṣe rìn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ìrìn àjò yìí a máa di a máa a máa dì tọ́wọ́ jẹ́ pé a máa farahàn ní ní ìgbésẹ̀ kankan pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé nínú orúkọ Jésù Kristi nínú ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé àti ṣíṣe ọ̀rọ̀ ọlọ́run ìkẹta ni wípé ó jẹ́ ìrìn àjò tí jẹ́ pé kò dúró sójú kan ó jẹ́ ìrìn àjò tó ń tẹ̀síwájú torí pé ọlọ́run ní tẹ̀síwájú ni ọlọ́run kì í mú ní ìrìn àjò kó dáhùn dúró sójú kan ó máa ń mú ní tẹ̀síwájú ni bó ṣe mú àwọn ọmọ Ísírẹ́lì àwọn àwọn àwọn Hébérù bó ṣe mú rìnrìn àjò kúrò láti Íjíbítì bẹ́ẹ̀ ló mú rìnrìn àjò yẹn ó mú wọn kò mú wọn dáàrin kó padà sẹ́yìn ṣùgbọ́n ó mú wọn dé ilẹ̀ ìlérí yẹn ní ní nígbẹ̀yìngbẹ́yìn wọ́n dé ilẹ̀ ìlérí yẹn wọ́n dé ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin nínú ìtẹ̀síwájú ó jẹ́ ìrìn àjò nínú ìrìn àjò yẹn ó jẹ́ ìrìn àjò tó jẹ́ pé akẹgbẹ́ yìí ó máa múni dé ó máa múni tẹ̀síwájú ni ìrìn àjò yìí bákan náà ní ìkẹrin ta lè kíyèsí ó jẹ́ tó pé ó kún fún ayọ̀ ó kún fún ó kún fún ìwúrí ó kún fún ìyárí torí pé ọlọ́run ló ló ló ló ló jẹ́ akẹgbẹ́ nínú ìrìn àjò yẹn ọlọ́run kì í bá ní rìn ìrìn àjò kí ìrìn àjò náà kó nira kì í bá ní rìn ìrìn àjò kí ìrìn àjò náà kó le kì í bá ní rìn ìrìn àjò kó jẹ́ èyí tó jẹ́ kó máa kún fún tó máa kún fún àdánù àbí tó máa jẹ́ kó máa kún fún ìdálẹ́bi ṣùgbọ́n jẹ́ èyí tó jẹ́ pé nígbẹ̀yìngbẹ́yìn ó máa já sí ayọ̀ ohun kẹta tá máa kíyèsí òun ni wípé ìrìnàjò yìí ó jẹ́ èyí tó jẹ́ pé ọlọ́run pinnu ìsinmi ẹ̀kẹ́ hallelujah ọlọ́run pinnu ìsinmi tá a bá sọ nípa ìsinmi à ń sọ nípa àlàáfíà àlàáfíà nínú ayé lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí ó pinnu pẹ́ wípé ó ní èmi wá láti fún yín ní àlàáfíà ni láti fún yín ní kẹlẹ̀ ní kẹyìn kó lè ní lọ́pọ̀lọpọ̀ ara àdé ti ṣe wá sáyé nínú ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá ó jẹ́ ìrìn àjò tó pé torí ìsinmi ó ń túmọ̀ sí pípé Bẹ́ẹ̀ ni ìsinmi, ó a lè, a lè rí, a lè rí bíi pé ó jẹ́ dí, ó jẹ́ ìrìn àjò tó pé tí a bá ń bá Ọlọ́run rìn, bá ṣe ń bá rìn nínú ìrìn àjò wa nínú ìdàpọ̀ wa pẹ̀lú ẹ̀, a ó máa dàbí Ọlọ́run. ó jẹ́ ìrìn àjò tó pé a, a mú wa dàbí Ọlọ́run ni. Ní ìgbẹ̀yìn ìkẹrin ta máa kíyèsi ni wípé a máa lè ní ìyè ayérayé torí pé àwọn ọmọ lóòótọ́ ni wọ́n dé ilẹ̀ tí a ti pè ní ilẹ̀ ìlérí. Ẹ̀ bákan náà bá ṣe, báwọn ọmọ Israẹli ṣe dé ilẹ̀ ìlérí tí wọ́n, tí a lè rí lónìí, ta a lè máa sọ pé ilẹ̀ Israẹli nìyí, èyí tó fún wàrà àti fún oyin ní ní báyìí gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ní òpin ìrìn àjò wa nínú ayé yìí a ó débì kan sinmi ibẹ̀ là ń pè ní ọ̀run ibẹ̀ là ń pè ní ilé ayérayé ibẹ̀ ni jésù kristi lọ pèsè sílẹ̀ nígbà tó sọ̀rọ̀ ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ kínní ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ ìkẹrin ó ní èmi ń lọ pèsè àyè sílẹ̀ ó sílẹ̀ fún yín <clears throat> pé níbi tí n bá wà ẹ̀yin ó lè wà ń bẹ̀ pẹ̀lú torí pé ní ilé bàbá mi ó ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé òun ni ó wà níbẹ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó ní bàbá ti sọ fún yín ó túmọ̀ sí pé ẹni tó bá bá tàbá rìn ìrìnàjò pẹ̀lú ọlọ́run yìí ó jẹ́ pé ìrìnàjò yìí a ó lè ní ìyà ìnípẹ̀kun a ó lè bá Jésù Kristi a ó lè bá dádé a ó lè bá jọba ní ilé ayérayé ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ pé ní gbogbo ìrìnàjò tá a lè máa là kọjá nú ayé àbí tá a ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kó mọ̀ wípé tó bá dá rìnrìn àjò yìí ó léwu torí ẹ̀ mo ṣe fẹ́ fi Jésù Kristi fi lọ ẹ́ ẹni tó yọ̀ǹda wípé òun á bá ọ rìnrìn àjò ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ní ìwé yohane orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹfà ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ìrìn àjò kan ló wá rìn inú ayé yìí tó bá mọ̀ ìrìn àjò náà ni wípé nígbà tó bá yá a ó kúrò mí báyìí a ó lọ sí a ó lọ sí ọ̀run ibi méjì ló sì wà tá téèyàn lè lọ tó bá dá ìrìn àjò yẹn ó túmọ̀ sí pé èèyàn lọ sí ọ̀run àpáàdì ibẹ̀ kì í sì ṣe fẹ́ Ọlọ́run fún ẹnikẹ́ni torí pé Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbè ṣùgbọ́n kí ó lè ronú pàdà kó sì yè ìfẹ́ ọlọ́run ni pé kí gbogbo ìran ènìyàn kó wà ní ọ̀dọ̀ òun ọlọ́run ní ìgbẹ̀yìngbẹ́yín kó dé adé ògo ní ìgbẹ̀yìngbẹ́yín kó wà níbi tí òun ọlọ́run tọ́lọ́run wà ìyẹn ni ọ̀run níbi tí kò ti sí ẹkún àbí òṣè àbí ìdààmú àbí wàhálà ìyẹn mo fẹ́ fi lọ ẹ ní wákàtí yìí torí pé bí nàìjíríà ṣe lọ́wọ́ báyìí ìrìn àjò kan náà ni ẹ rí i pé ìrìn àjò yìí ó jẹ́ èyí tó léwu fún ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí ó jẹ́ èyí tó jẹ́ pé ó ní wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí ó jẹ́ èyí tó léwu fún ọ̀pọ̀lọpọ̀ tó bá tún wá láàrin àjò ayé yìí kọjá tó bá wá ní jésù kristi tó wá lọ sí ọ̀run àpáàdì báwo ni ìbá ti ṣe rí ẹ̀rì pé máa burú jọjọ ni mo ṣe ń fi jésù kristi ọmọ ọlọ́run fi lọ̀ ní wákàtí yìí jésù kristi jẹ́ ọ̀nà òun ló mọ ọ̀nà ẹni tó sì mọ̀nà láti gbọ́dọ̀ tẹ̀lé mo fẹ́ fi jésù kristi lọ̀ mo fi ń hàn lónìí wípé kó o bá ó ṣetán àti bá ọ̀rìn ìrìn àjò ayé rẹ yóò sì mú ọ dé ibi ìsinmi ó máa mú ẹ débi ayérayé tó jẹ́ pé okun ó jẹ́ ìlú ẹlẹ́wà tó jẹ́ ìlú àlàáfíà tó jẹ́ ìlú ògo tó jẹ́ ìlú ìlú tó pé níbi tá a ti dàbí ọlọ́run tá a ti máa tá a ti wà títí ayé tá a fi dàbí áńgẹ́lì tá a sì máa gbé pẹ̀lú ọlọ́run ibẹ̀ mo fi ń lọ ìyẹn mo fi ń lọ ní wákàtí yìí tí o bá ń fẹ́ gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ o àkọ́kọ́ tó láti ṣe ni pé kó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ wípé o ò lè ran ara ẹ lọ́wọ́ tó túmọ̀ sí pé o ò dárìn ìrìn àjò yẹn sí ìlú ọ̀run ìkejì ni pé kó gbà pé jésù kristi yìí kú fún lórígi àgbélébó àti ní ọjọ́ kẹta ó jíǹde kúrò nípò òkú ó gòkè ọ̀run nítorí tìẹ ni ó láti lọ pèsè àyè sílẹ̀ wípé ibi tí jésù sì ń padà bọ̀ lẹ́ẹ̀kejì láti wá mú ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ẹni tó gbà tó gbà tó gbà jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ̀ láti wá gbà á sí ọ̀dọ̀ òun ti kára rẹ̀ tí o bá ń fẹ́ eléyìí tó jẹ́ pé òun ló rọrùn òun ló sì dára jù ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ṣùgbọ́n ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ pé táwọn bá gba jésù kristi bóyá agara máa dá wọn bóyá èṣù máa bóyá bóyá wọn nílé ìjẹ̀gbádùn ayé àbí nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ẹ̀tàn èṣù mo fẹ́ kó mọ̀ yín pé eléyìí irọ́ ni torí pé a ò ní ju sínú ayé yìí àwọn tó ti wá sáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn dà lónìí wọ́n ti kú wọ́n ti lọ ibì kan ni wọ́n sì ń lọ mo fẹ́ kó mọ̀ wípé tó bá kú láì ní Jésù Kristi ọ̀run àpáàdì ni ṣùgbọ́n kó lè kàn bà jẹ́ tiẹ̀ mo fẹ́ kó mo ṣe ń fi Jésù Kristi mo ṣe fi ń lọ ní wákàtí yìí tí o bá ṣetán láti gba Jésù Kristi o lè sọ tẹ̀lé ni wípé Jésù Kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi mo jẹ́wọ́ ẹ̀ lónìí gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi máa bọ̀ lókun àyà mi torí pé ọ̀rọ̀ yẹn sọ wípé ẹnikẹ́ni tó bá gbà yín gbọ́ tó sì fẹnu ẹ̀ jẹ́wọ́ yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà pé a ó gbà á là tó bá rí jésù kristi máa bọ̀ lókun àyà mi di olúwa àti olùgbàlà mi ògo ni forúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa tó bá ti sọ eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tó gbàgbọ́ bẹ́ẹ̀ tọkàntọkàn yín mo fẹ́ kó mọ̀ wípé o ti di ọmọ ọlọ́run nìyẹn bíbélì pé ẹnikẹ́ni tó bá fi ọkùnrin ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà tó bá lè ṣe eléyìí mo tó bá ti ṣe eléyìí mo fẹ́ rọ̀ ẹ́ wípé kó o lọ sí ilé ìjọsìn tó bá wà lágbègbè àbí ní àyíká ẹ ibi tí wọ́n ti ń wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń wàásù ọlọ́run tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì olùdarapọ̀ pẹ̀lú wọn lọ sọ fún olùṣàgùntàn tó wà níbẹ̀ wípé o ti fayé fún jésù kristi lónìí ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún two thousand twenty twenty two tó bá ṣe eléyìí wọ́n á máa tọ́ ẹ sọ́nà ní ọ̀nà gbogbo tó yẹ kí o máa tọ̀ tí o bá ní ìbéèrè àbí o ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four um, eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù Kristi a ó máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti adúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ̀nà Ọlọ́run adúpẹ́ torí pé ẹ kà wá yẹ pàápàá láti lè gbọ́ ọ̀rọ̀ yín ní wákàtí yìí àti ìtúyẹ́ pé ẹ jẹ́ kí á mọ̀ wípé ẹ wà pẹ̀lú àwọn ènìyàn yín tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ jésù àwọn tó ti képe yìí ọlọ́run farahàn wọn àwa náà tó jẹ́ pa ti gbà yín gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wa nínú àjò wa lórúkọ jésù kristi ẹ fún wa ní ìsinmi ká máa yìn á sì máa dúpẹ́ ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù ẹ fàánú kà wá yẹ ní orúkọ jésù kristi ni mo gbàdúrà àmín jésù ni olúwa ó dàbọ̀